وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا أيها المسلمون فأوصيكم ونفسي بتقوى الله عز وجل وابتسال ما في هذه الآية من فوائد الجنة التي تدعونا إلى إخلاص الله في العبادة واجتناب مشاركة الكافرين والمشركين في أباطيلهم وأعيادهم فإن الله حسنا إلى تقواه ونهانا من كفره والشرك ومن جمله المنهيات منه أو منها ما نشاهده الآن في جميع أنحاء العالم فنحن كل أيام كنا نشهد أن أناسا احتفلوا بعيد مولد عيسى وأن الناس يتهيئون لاحتفال بعيد رأس سنة الجديد والذي أدهش الجميع وأدهش المسلمين أن من رؤساء الذين ينشدون هذا الأمر رؤوسا من أهل المسلمين ممن وصفوا بالعلم فالعياذ بالله من الكون بعد من الكون بعد الثور لأن الله سبحانه وتعالى لا يرضى لعباده الكفر وإن تشكروا يرضى لكم أقول مولوها الله, الله بين طرائق كافية محمد ọ̀pẹ́lú olúwa wa tí ó sọ wa láti ọ̀sẹ̀ tó lọ ọdún wá ń bẹ lọ́nà bá máa bẹ nínú ẹni tí ó wà jẹ́ ti fún lẹ́nìí olúwa wọn lábẹ̀ èyí tá a fẹ́ ṣe ìbára ṣe rọrùn fún wa ọwọ́ wá ń ta lẹ́sìn ìkólúwájá lè kí ó pọ̀ rẹ̀ láyé jẹ́ máa mùsùlùmí èyí táyà sáré máa wọ níwọ̀n bá ìṣẹ́jú díẹ̀ lẹ́yìn ipá ẹgbẹ́ra tí ìpáyà ọlọ́wọ́n bá ń wà kámọ́dúpé òfin ọlọ́wọ́n bá ń wà kámọ́dúpé ojúṣe wa tí ọlọ́wọ́n bá ń wà kájínà tí ó gbọ́n tọ́lọ́wọ́n bá láàrin ẹ̀jìnà sí tẹ́jì Bàbá ti lágbára tó lọ pé èé ti bàbá ti lágbára máa. Tọ́wọ́ mọ́ ọmọ bá ti ní tó tó dàbà àbá ìwọ̀n ló bá ti ní ìmọ̀ ilé. Àtúgbẹ́ fún ọlọ́run bá ọlọ́ èyí tó tún ṣe rọrùn fún ẹ̀yà Mùsùlùmí ọmọ ẹ̀yà nínú ẹ̀sìn Islam. Ìta afẹ́bára rẹ̀ ayà kan nínú ayà Kùránì. Ayà yìí, èyàn gbọ́dọ̀ máa wo ní gbogbo ìfà tó ní pàwà tó ní kí máa jáde lára àyà yóò ṣe ń dìbọ̀ jírí ìwò sí ní máa. Adékọ́ máa látara ìtẹ́sí ìkẹ́ yóò padà máa pèèyàn tó ṣe pé lórí irú ìdúró yìí apọ̀dọ̀ ka ilé iná fún wa kò sí ọkútúbà èyí tó ṣe pé máa jáde ní ohun bíbà yìí àtàwọn agbọ́nìyàn ní èdè àsìkò yìí àdúgbà tó ká sí ìkẹ́ yìí ṣùgbọ́n kéré ọlọ́run ọkọ̀ lẹ́nẹ́sára ẹlẹ́kùn ti fi táàkù àti kọ̀ọ́kàlẹ̀ fún ní inú síra ọ̀nà ní ẹ̀kọ́ ààrùn ọ̀nàzára ẹlẹ́kùn ti fi táàkù àti ìdáṣẹ́lẹ̀ ẹ̀kùn ààrẹ àti láàrin lókùnlọ́ òmìnira òṣìṣẹ́ ẹ̀zọ́ àti wọ́n ń yẹ pàtí pẹ́lú ọmọ aláàbọ̀pẹ̀ wọ́n sí fẹ́lẹ̀ tẹ́kọ̀ nínú mahawin ẹ̀ẹ̀kọ́dọ̀ jókòó pẹ̀lú wọn ẹ̀ẹ̀kọ́dọ̀ gbọ́n ní ìjọpọ̀ tọ́wọ́ ẹni yìí tó bá jẹ́ ìtọ́wọ́pẹ̀lọ̀ máa fẹ́ ṣe àtìgbàtọ́kọ́ mú kí ń jò nínú wọn láti ẹ̀yọ̀ fúnrẹ́bẹ̀rẹ̀ tí ayé ìdí lọ́wọ́ Ọlọ́run ta bá pọ̀ lọ́wọ́ láàrin pọ̀, ìnáwó ní ilẹ̀ lè lọ́wọ́, ẹ̀yìn àti wọn apọ̀lọ̀ lẹ́yìn ọ̀pá fún àmàdá ti tẹ́sí. Ìkẹ́ ìkẹ́ ìkẹ́ náà ní pẹ̀lú إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا. الله يعطيك الدنيا منافق يبقى ونولا iná ẹjẹ́ àjọ́bọ̀ ti lọ́wọ́ ọmọdéwọ̀ pẹ́lẹ̀ ní àdínkù nínú ọ̀nà ẹlò ní ò ní mọ̀ fún ìdájọ́ kékeré lọ́wọ́ lórí wọn látara ṣe fún ṣe lọ́dì máa pàtó mára ẹ̀sìn ẹ tó jókòó níbi àwọn tí wọ́n ti ń yapọ̀ ọlọ́ tó wọ́n ń lẹ́nu ọ̀pá wọn jẹ́ ilé ọ̀pá wọn lẹ́bi ìgbà ìṣẹ́lẹ̀ lọ́wọ́ pẹ̀ lọ́lá ẹni pé ẹsẹ̀ ìdí aláwọ̀ ìpẹ́ òṣìṣẹ́ sí pé ní agbé àwọn èèyàn ibi mẹ́ta àkọ́kọ́ làwọn tí wọ́n a máa jókòó àlẹ́bíìnà yẹ́kọ̀ ìdúnà máa hún wá sí ṣùgbọ́n wọn a máa báwọn ọ̀tá ọlọ́run tí ó kó pọ̀ lẹ́ni tó ní kò sí láìka ọlọ́run ọmọ ilé yìí ó ti ṣe ní oṣù rí ọdún rẹ̀. èyí tẹ́yìn tún mú yìí náà ọ̀nà tí ọlọ́run tún ní yìí hun mo wá sí kọ́ńdà hù. wà á fẹ́ lẹ́mù tí ó ti ẹ̀sẹ̀ ilé ìtúnṣe ìlú dá ó dájà wọn ní lọ àwọn àbí ìmú wá wà àwọn tó gbogbo àjìnàbí ìrìnà yẹ́ pẹ̀lú na márùn-ún wọ́n lọ ni wọ́n lè fúhun ààrẹ ìsìyàríhìn wọ̀dákin láyẹn ọ̀hún bá yọ òjò àwọn àtọ́n fẹ́ tí wọ́n máa báwọn ọ̀tá ní wíta wọn kódà àtúnígbà ní ẹ̀táwọn ẹni bóyá nítorí ìkankan tó pọ̀ àwọn pọ̀ bóyá nítorí business àti nítorí tọ́wọ́ta rí wọn láláìsẹ̀ jù wọ́n a máa bá wọn ṣe pọ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ lọ́kàn ara wọn pé nǹkan táwọn ẹni ṣe ò dá àti mẹ́ta ń bàbá wọn àtàkùsọ̀ fún àwọn ènìyàn ẹ̀gẹ́ ẹ̀tọ́ làwọn tó pé ẹlẹ́bí ولم يشهدوا المشهد ولكنهم يشددونهم ويوردونهم وبل يشددونهم àwọn àbẹ́ pé báwọn ìfẹ́ ní ọmọ ọlọ́run àti lọ́bẹ̀. bọ́bá ń ṣe tọ́lọ ọba aláwọ̀fẹ́ wọ́n à ní sí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀tà wọ́n ti máa pẹ̀lú ti báwọn ènìyàn jẹ́ wọ́n tí wọ́n mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀ ní bá wọ́n sí tí wọ́n ní ilé tí ọ̀dá ṣùgbọ́n náà rẹ̀ gẹ́gẹ́ ló wá ìdájọ́ kanáà gbogbo amẹ́tẹ̀ tata tàwájú ẹni tó wà pẹ̀lú wọn tó ní ìtàn tẹ́ ta ẹjá tó máa tẹ́ tàkànà ẹni tí ó wà pẹ̀lú wọn tó mọ̀ pé ìtàn tẹ́ ò dá ṣùgbọ́n kò ní ibi wọ́n lẹ̀ àti

nígbàtí ọ̀tún wá lè bọ́ pẹ̀lẹ́nu rẹ̀ kò sí lè bọ́ pẹ̀lọ́wọ́ rẹ̀ ọwọ́ àtọ́ lọ́ta rẹ̀ mọ́kò tó pẹ̀lú wọn àwọn ilé ìyẹn ìbáàdù rọ̀fnáà ọlọ́nà ìbáàdù rọ̀fnáà ní lẹ́bí ní ṣó ní àdẹ̀sáàbù àmúlà nígbà tó lọ lórí wọ́n máa bí wọ́n ti ń ṣe sórí láti ń ọlọ́run wọ́n kọjá bí wọ́n àti ẹ̀rí wọn wọ́n àti ẹ̀rí yàtọ̀ pẹ̀lú wọn. àwọn tí wọ́n kò sínú oṣù sílẹ̀ àwọn àwọn tí ó gbé ìṣẹ̀lẹ̀ ìlú ilẹ̀ àfúláàbà àjẹ̀rẹ̀ ìyẹ̀dẹ̀ ilẹ̀ ìkúfẹ́ ìwọ̀ṣíṣẹ́ fi kó fi àwọn ìsìn àwọn tó ẹgbẹ́ ilé mú wá nínú àpèjúwé ọwọ́ tó wà ìfẹ́lẹ́ lórí gbogbo ẹni tó ṣe pé fíìmù náà máa ń lọ wọ́ fíìmù yìí ó lè jẹ́ sinimá ni wọ́n lọ àwọn ò bá wọn ṣe ṣùgbọ́n wọn kàfẹ́ lọ rí láà gbogbo fíìmù tí wọ́n wọ́n ń pè yí tọ́lọ́wọ́n bá láàrín ń wó tọ́lọ́ọ̀nà ń bí wọ́n bá jẹ́ rí láìpù tó bá kú lórí rẹ̀ tọ́lọ wọ́n bí ẹ̀dìdẹ ní ìgbà tí àwọn àkàn pé ìjọba nílẹ̀ èèyàn lọ ẹ̀wọ́n mùsùlùmí ọgbọ̀lọ́ lájẹ́ ìjọ àti sábà àwọn olúdélẹ̀ tàbá olúdélẹ̀ ẹ̀rọ ipá ìyàpìlì gbogbo ṣẹ́ tó wọ́n tàbírí rí tọ́lọ̀ ń bá mú mi lè lórí kọ́ àyọ̀bá fún àti ẹni tó wà àdúgbò gbogbo alágbára àti ẹ̀rọ olúdélẹ̀ ẹ̀rọ

ẹ̀rí ọwọ́ àjọ́kò lè rọ̀ bárakọ́wọ́ lórí ẹjọ́ pàtàkì gbọ́mọ̀ ìṣọ́rọ̀ tuntun sọ́rọ̀ púpọ̀ lóòpà lórí orí nígbàrí ó ní múlẹ̀ ilẹ̀ ẹ̀lẹ́ bá jẹrẹ ìlú díẹ̀ ń ó ní wọ̀n

الكافرة والمشاهدات الفاسقة kí ẹ máa lọ ìjókòó dídí àwọn celebration àwọn à ń ṣe ìdùnnú èyí ẹgbẹ́ kò sí ìntí ọmọ ń ṣe ń lè túnṣẹ́ kèfèrí lọ bóyá àbí iṣẹ́ ẹ̀ṣẹ̀ kéèkì ń kèfèrí nìkan ìmí wájọ́ jẹ́ kèfèrí ìmí ọwọ́ wájọ́ jẹ́ pẹ̀sẹ̀ gbogbo àwọn atábábẹ́ máa ṣe dáadáa sí ìlú ẹmẹ́jà tó dìjọ́ tó máa láwọn ṣe dérò ọmọ tí náà wọ́n ṣe ṣe ti sílẹ̀ ní àwọn ìṣẹ́ tí kú àwọn ìgbòlùgbò ilẹ̀ wá ń lọ sí mọ́sálásí lè ọba tọ́lá ẹ̀yà lọ fẹ́ tó bá bọ́ ìmọ̀ báyẹ̀ ìgbòrò oòrùn ọ̀pọ̀lọpọ̀ lẹ́bí fún àmì ẹ̀sọ́jú gòrí tí ẹ bá wà ní us wọ́n gòrí léwá ló bẹ́ẹ̀ lóṣù wí bí ẹ bá wà ní canada wọ́n gòrí léwá ló bẹ́ẹ̀ lóṣù wí gbogbo ẹ̀sùn tí ó rí ṣe láti ìjọba wá ta àbọ́lá rẹ̀ jọ lóṣù bẹ́ẹ̀ ní ẹgbẹ́ tó ti sọ dé ogun tún ọ̀nà sí ti ilé ìjọ ọ̀tá ṣe ó gbọ́dọ̀ ní Ìbú wá ní gbogbo ẹ̀lọ ẹwà lọ tó torí ká ní Yùnáìtì ẹ̀sìtì Yùnáìtì pẹ̀lú ọlọ́. Ọ̀fẹ́ united méyàn ọwá ń dí Yùnáìtì pẹ̀lú ọlọ́. Àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ èyí tó kú tó tún jọba àwọn tí wọ́n lọ sà àwọn nínú Ìnáwó gbogbo yóò bá tún títìrà lórí ẹwà ní àtàmbáwa dé náà ní àbá rí bẹ́ẹ̀rẹ̀ ọgbọ̀ ọlọ́ndágbọ́mọ̀ dáwọn mùsùlùmí kú sínú sọ́ọ̀tì yìí lórí ó bẹ́ẹ̀ lè kú lẹ́kọ́ ní ojú ọjọ́ tó ń tẹ́bi fẹ́ lọ́tà ń pọ̀ tọ́pọ̀tì lọ́tà mùsùlùmí tó ìgbà ọ̀gbà ẹgbẹ́ ṣùgbọ́n àpọ̀dọ̀ bú mi wọ́n àpọ̀dọ̀ rí tèmi sọ lọ́tọ̀ ẹlòmí náà sí ìdí ó ń bí ó ń bí dánú ọkọ̀ mẹ́sàrá alẹ́kùn tó ń bí أن إذا سمعتم آيات الله يخبر بها ويستهزأ بها فلا تقعدوا معهم بسم الله يواسفك أنا بسلوا لنا جماعة بتقلع والله إذا السمع ونحن مشاركة الكفار في أعيادهم كما باوا كفر يصدقوا بسم الله يصدقوا وضقوا الله يلي أيام يزاسي فلا

nígbà táwọn ilé ìgbáyíwá ayé mùsùlùmí wá ní kérésì méjì ọmọ mẹ́jẹ sí ipa wá ní lẹ́yìn tẹ́ àwọn ẹni oúnjẹ yẹ táàkì bá ń mú oúnjẹ lọ síbi tọ́nà bínú sí jẹmọ́ wá ní kọ́kọ́lá ń wí àwọn ẹgbẹ́ jẹ́ ẹlẹ́sìn ibi ìdí wọn àwọn náà wí bẹ́ẹ̀ kí ọmọ jẹ́ ẹwẹ́ tó tẹ́ bá àwọn ọwọ́ máa jàmọ́ ara wa àwọn ẹlẹ́sìn ibi ìdí wọn àwọn náà wí àwọn gbogbo ẹwẹ́ ẹgbọ́ lè pè ilẹ̀ rẹ̀ kò tó mọjọ́ tó bí Jésù èdè ọwọ́ ajẹ́ ti jẹun ẹlọ́dí ọmọ yóò ti ayé ò mọ́gbáwọ́ ọba tí mọ̀ pé ìlìmọ̀ tí mo lè sọ kìí ṣe pé a ní dáadáa àwọn èèyàn kù fẹ́ràn rẹ̀ títí fẹ́ràn rẹ̀ lọ́wọ́ Ọlọ́pàá ní bẹ̀rẹ̀ ló ń bẹ̀rẹ̀ fọ́ ní àwọn èèyàn. ṣùgbọ́n rárá mọ́ta àwọn ọjọ́ ìlú tí ọlọ́run bínú sí ọ ẹbá fi àwọn pàìsọ̀pọ̀ ọ̀kan àwọn náà mọ̀ tó kí ní ọ̀nà nípínlẹ̀ yọ́ ló dé tí mùsùlùmí wọn máa ta ètò bá ẹnu jẹ́ ọgbọ́gbẹ̀ẹ́sẹ̀ jẹ́ lọ́rú ẹgbẹ́ pàwọn náà pàkókò ní ìpìlẹ̀ nígbà táwọn ń wí lọ́dọ̀ ara wọn kí ló nígbà wà náà wà ní wí ìgbẹ́ pàwọn nílẹ̀ ìpinnu kọ̀ọ̀lá ìgbẹ́kò rí bẹ́ẹ̀ tó ẹ̀kọ́ ọ̀pá wọn ń ìwọ náà máa gbọ́gbọ́ pàìtọ́ kìí kan wíbẹ̀rẹ̀ ìgbé ẹ̀fọ́ ìpìlẹ̀ pàìtọ́ kìí bẹ̀rẹ̀ wíbẹ̀rẹ̀ ìgbé ẹ̀fọ́ ìpìlẹ̀ ìtọ̀ èwọ́n ní wá mú bẹ̀ torí ẹ̀lẹ́ ní òṣè ní kí ní lórí ẹjá wá sí الحمد لله والصلاة والسلام على رسول الله قال وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا الله لا توي فيه عدي صوكا لفيه جدد يبصي nínú tíra tó ń bẹ lọ́wọ́ ẹ̀ tọ́mọ́ mùsùlùmí ìwọ́ bọ́ ọ̀bá gbọ́ lárúbáwá lápò wá ìtumọ̀ kùránì yóò bọ́ máa kà á torí pé lẹ́yìn ọlọ́run lélẹ́ ìtàà gbọ́dọ̀ máa máa ẹlùmí ọmọ pé ń bẹ́ ní kùránì pọ́lọ ní ẹmọ́ bá wọn sọdún orò ọlọ́run àti wí fún yóò ìjọba ẹgbẹ́ ti wọ́lẹ̀ nígbó ìdájọ́ kan náà lẹ́ẹ̀mà ní nínú àwọn ọdún orò èdò tó wà ń ta ará ohun súnmí bá ní àà ní báwọn ṣe kéré jù ṣùgbọ́n ọdún wa kò gidi bí èsì ìpìlẹ̀ ẹbọ oṣù ní ẹbọ tí wọ́n fi ń ṣe ó ṣe wá jẹ́ pé àwọn àkàlà á Táàbá ibi fọ́nfẹ̀ máa sí kẹjọ́, kìí ṣe tó kí Mùsùlùmí wà jókòó pé a fẹ́ yí ipò ọdún tuntun, yóò wọ́n máa ṣe tàjú náà. Tọ́wà dúró pé à ọdún méjìlá ìkọwọ́ ìjẹgúgbọ́ lọ́dọ̀ àwọn Mùsùlùmí lẹ́yìn Mágírìbì kíṣà ìtọ́kọ́lọ́jọ́ ní ìbẹ̀rẹ̀, Mùsùlùmí wà dúró lágún méjìlá ẹgbẹ̀rẹ̀ ìgbọ́jọ́ ní gbọ́. Mùsùlùmí yóò wà lọ sí Índì káwọ̀ wà lọ́dí tó kúlẹ̀ sí méjì ọ̀tọ́ kúrọ́lẹ̀ láti jẹ́ yìí lọ́wọ́ àpọ̀ ọdún sọ pé jẹ́rẹ́rì fọ́jú kọlá oníwọ̀wọ̀ àpọ̀lọ́jọ́ jẹ́mà inú wọn mọ̀ pé àwọn ìjọ kan táwọn ṣe tẹ́lẹ̀ ọkiri ọdún ọkiri ọdún ẹlòmíràn bẹ̀rẹ̀ tọ́ ilé ìlànà wà ṣàbọ̀ ẹ̀nà ọdún tuntun lọ́tẹ̀ yìí ẹgbẹ́ pé ẹjọ́ ìgbẹ̀ fọ́wọ́n ṣe yóò dá ẹgbẹ́ ti tààjú bí ń sọ́jọ́ yìí ẹgbẹ́ fi ìmá àpapọ̀lá ní sọ́jọ́ yìí ẹlòmíràn pé ẹbọ ni láti lẹ̀ náà àwọn wà á fi kòránì sọ́ ọlọ́run ọmọ jẹ́ ìwọ́n ní jẹ́ ẹ̀fọ́ ìtàbá ìṣẹ́lẹ̀ ní ojúwé ó ṣe lọ sí ní oòrùn ibi tán kóró tí wọ́n tó gbé láàárín àárín ẹ̀lá kóró wọ́n náà máa wí kọ́ àwọn táwọn yóò ṣe lẹ́yìn rẹ̀ nígbà tó ọ̀pá ti lè ṣe bẹ́ẹ̀ mọ́ ti rí eléyìí náà lókò lẹ́nu ilé rẹ̀ ẹlòmínà àwọn táwọn wà ní ilé tán fún alọ́jú ma kí ń rẹ̀ ló má kí ìkẹ́jà pọ̀ lọ́rùn wá ní kájà tí ma wá ní kún lọ ẹlòmí ẹgbẹ́ wà lọ àwọn pátì àwọn akọ́ àwọn lọ pé ẹjá ti sọdún gbogbo àwádá láwọn sẹ́ńtà táwọn yẹn ti máa ń ṣeré ọlọ́pọ̀ ta lọ wa kó mọ́ jẹ́ kí ìgbà yìí ni yọ wà kó bá wa tí ẹ bá ni kò sí problem gbà tó bá ti jẹ́ pé ìgbà tí wọ́n ní ìdí ẹ̀ lélẹ́ kó bẹ̀rẹ̀ lè fọ́ ilé lórí àsìkò yìí bà kó bẹ́ẹ̀ àwọn ìṣẹ́ ẹ̀rí ọjọ́ tí kì í ṣe pé ìṣẹ̀kẹ̀ ẹ̀ lọ́rọ̀ ìjú wọ́n ní ṣe ọlọ́mọ́mọ́ ẹjọ́ sọ́rọ̀ òṣùmí ó tàbí ẹ̀bá lágbára tó bá pọ̀ síbù kí èèyàn fi àwọn nǹkan tí àwọn èèyàn ti gbígbẹ́ nìyẹn nínú dìbẹ́ńtà tó bá dé mùsùlùmí bá kí sí ọdún mi ẹni tó sùn mí ó lè bá rí ẹjú ẹlòmí àkáǹtì ẹ̀jẹ̀ náà dìbẹ́ńtà náà pàtàkì fọ́ọ̀kì ní òní dúró pẹ̀lú àwọn organization mùsùlùmí pẹ̀lú bí gbé tẹ̀lé ọgbọ́n pẹ̀lú ìwé ẹ̀rọ nínú ti ẹ̀rí inú ọmọ tó tó ń kó ojú ọ̀rọ̀ tó fẹ́ dé àtọ́jú ìyẹ̀ tó ń máa parí ilé ẹ̀sọ́ lọ báyìí ló máa ń gbà ká máa kalkulé ẹgbọ́n tó yọ pẹ̀lẹ̀ òkúta tí ó mọ ìgbà tó ọ̀fẹ́ kalkulé ti ti ẹnu wọ́n ti sọ ń gbó ìfẹ́ntọ́ rẹ̀ pé mo fẹ́ tètè lélé ẹni tó bá ń jẹ ẹni tó bá bí ilé ìfẹ́ títẹ̀ kó máa lọ ọlọ́run máa lọ ẹkú mà báyé yóò lè máa bẹ̀rẹ̀ ọ̀fẹ́rẹ̀ eléyìí ẹja gbìyànjú ẹja sọ àlẹ́mẹ́gbà ń fún wa tán ẹja gbìyànjú abẹ̀rọ ọlọ́run bá wà mọ́ ọ̀gánáìsì pàtí mọ́ ọ̀gánáìsì ìbáàjà sínú àsìkò yìí mọ́ ọ̀gánáìsì àdúà àtàsìkò yìí torí pé àdúà tó ní ìdí láti ṣe kí sì bá ní kan ọlọ́run gbàdúrà ó tẹ́ tó lọ bá gbà ti bá wọn gan ó lè jẹ́ ìsìdìrọ́jì fún àìsàn tó pè ní ìsìdìrọ́jì ní orí ẹ̀ kéṣù lè bá àmọ́ kó wà lábọ́ ọlọ́ ọ̀bẹ̀ ọlọ́ gbogbo àwọn mùsùlùmí pátá ń tàn sọ̀rọ̀ ọlọ́nà kò sílé wa lọ́wọ́ gbogbo tó ń jẹ́ sí wa rú ọlọ́mọdé alẹ́ dé bẹ́ẹ̀ gbogbo ìgbà tí ń sí ọlọ́run láti forí sí wa lọ́jà alẹ́ dé bẹ́ẹ̀ mọ́ kọ̀ wá jẹ́ ká ṣe dáadáa àwọn alhaji ìyàyà arúṣọlá sáyẹni tí wọ́n ti kú ọlọ́lọ́gbà àforíjì wọn alhaji abdulkari ìkólé sáyẹni táwọn jẹ́ àkúrò wọn táwọn mójútó mọ́sálásí ó níbò ní máa yan ọlọ́lọ́gbà mójútó wọn náà ó bá jẹmọ́ ọlọ́lọ́gbà jọrọ̀ tó adáadáru irú dáadáa bá ọlọ́dáa náà lè rí ìgbésí ayé wa kúrò ìlà sọ́lá ti kò tẹ́